of trending issues in our society today. Our society is what it is as a result of our actions. In having a better society, building our society, what's my role? What's your mm. role? What's your role? That's what our society program, Awujowa, is all about. An educative program where all and sundry will be able to listen and share their opinions as guests from different sectors will be coming into the show. It's a must lesson for every home. Join us every Saturday at 7 a.m. as we both learn and impact lives. Don't miss it. ọ̀pọ̀lọpọ̀ ohun àràmàǹdà ní í ṣẹlẹ̀ láwùjọ wa lónìí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní ṣe pẹ̀lú ìwà tá à ń hù láwùjọ láti ní àwùjọ tó dára kí nípa mi kí nípa rẹ láwùjọ wa ètò kan ètò kan tí yóò máa kọ́ wa lọ́nà tá ò gbà láti ní àwùjọ tó dára níbi tá ò ti máa gbé àwọn àlejò wa lẹ́lẹ́ka ìjẹka láti sọ èròǹgbà wọn nípa ìlọsíwájú àwùjọ wa ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láwùjọ láti tẹ́tí sí ètò yìí darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ sátidé ní dédé aago méje òwúrọ̀ ètò láwùjọ wa yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ máṣáláì gbọ́ o. children cry so much. Who's gonna bring out the smiles on their faces? Who's gonna make us laugh? ẹ bá ń gbọ́n dòyí gbẹ. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. wà á bá ń gbọ́n dòyí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú bóyá o mo ní ẹ bá ń gbọ́n dòyí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. ẹ bá ń gbọ́n dòyí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú. bóyá o òjò tó rọ̀ lánàá yẹn o bóyá o gbogbo lè lomi rọ̀ sí bóyá o bóyá o gbogbo aṣọ ló tutù bóyá o bóyá o baálé ilé ti sùn lọ fọ́nfọ́n o gbogbo ọmọdé lomi ti kó lọ bóyá o bóyá o ẹ wá bá ń gbọ́dọ̀ yí bẹ́ o bóyá o bóyá o mo ní ẹ bá ń gbọ́dọ̀ yí bẹ́ o bóyá o let us go. to see the children when they are playing. What joy to see the children running around the place. Oh, once again to be like a child. Oh, once again to be like a child. it's another amazing Saturday, and this is the last Saturday in the month of January. Wow, just like that. Some of us were actually shouting, January is too long. Even me, too. I was like, ah, what's going on? January, do we have three months in January? Things like that. But gets it. Today is Saturday. Mm hmm. you're planning for Oma and Bear, you're planning for a party. But before you go out, remember that there is environmental sanitation. I beg you, I beg you, If they catch you, bere, OYO. Oh, oh. Good morning, this is the voice of Barakata Dejumo from OFM 92.5 Beyond Sand. àní bẹ́ẹ̀ délé lónìí sọ̀rọ̀ ẹ fìfẹ́ wí o. ẹni kú ń bẹ̀ ní kọ̀rọ̀ dákun jáde wá o ọmọ sóhun tó dàbí ìfẹ́ aláṣepọ̀ o. So last week on the show, we discussed about uh, women balancing their home and career, and you know what? It was actually interesting because uh, that amazing woman in Ikobi, you know, she she came to to talk about her own experience as well. Just imagine that someone that got married with NDE and now she has already uh, she has a uh, two BSc two degrees. I mean, just imagine that, and that is why we are pleading to our men out there that you should support your women, support your wife, support your child. hmm Nothing bad in it, you know. Okay, so this week, mm, still on family matter. Oh, yes, since the beginning of this month, yes, January, we've been talking about either men, affairs, women, home and career. But today, we want to talk about polygyny. Mm-hmm. Some of us last week, the comment that I got, especially from some of my friends and followers, are just like, why am I siding women? No, this is not about siding women. Mm-mm, mm-mm. I'm not siding women. the thing is we have to say the truth we have to nail the word you get it and that is why we have a marriage counselor in the studio this morning to discuss about polygyny yes who are those that are fit why should you even think of having a second wife yes mm-hmm okay so in the studio this morning we have our barrister Latif larry abdullah uh, popularly called al sudaisi and he is the author of Halal Sex and Intimacy and also the author of Polygyny with Mercy. Yes, you see that the person is not just anyhow person who came here with someone that is capable to discuss this matter with us. Okay. àní wẹ̀yìn o ọ̀rẹ́ wẹ̀yìn o ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí o ìdí ọ̀rẹ́ mi jàlájò lọ ah, ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí o ìdí ọ̀rẹ́ mi idi ore mi lemi o fi si o idi ore mi ìdí ọ̀rẹ́ mi lè. tó ẹ kojú mọ́ gbogbo bíi tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkànnì tó kọjá ariwo fm ninety dot five tá a fi kalẹ̀ sí guy mam nílùú lọ́rin bí pẹ̀lú ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín baraka adéjùmọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ní èdè gẹ̀ẹ́sì wípé ní ọ̀sẹ̀ tó kọjá la láǹfààní láti sọ̀rọ̀ nípa àwa obìnrin gẹ́gẹ́ bí ìyàwó ilé bá a ṣe lè ṣe tí ìkan ò ní mẹ́hẹ̀ẹ́fù kan ìyẹn tó já sí pé bá ṣe mójútó ilé wa tí kò dẹ̀ nípa iṣẹ́ wa lára ẹ̀ẹ́n tá a dẹ̀ gbé wá sórí ètò oníjẹ̀jọ́ náà jẹ́ ẹni tí ó tiẹ̀ tó jẹ́ ẹni tó bójú tó jẹ́ Mùsùlùmí tí wọ́n ń gbọ́ ẹ̀sìn yìí tí wọ́n dẹ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́. Òun náà la fi pariwa sí àwọn ọkùnrin wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé kán jọ̀ọ́ kí wọ́n jẹ́ ìkan lára àwọn tí ó mọ kún àwọn obìnrin lọ́wọ́. Má ti torí pé bóyá ìyàwó rẹ ń ṣiṣẹ́ àbí ìyàwó rẹ ó tiẹ̀ wá ń jáde nílé kó wá máa rorò kúrò àbí kó ní "áà aláwọn èèyàn tó jẹ́ pé wọ́n á ní gbogbo iṣẹ́ tó ìwé tóbìnrin bá kà kitchen náà ni ilé ìdáná náà ni ó gbẹ̀yìn sí hùn ayé ti kọjá bẹ́ẹ̀." Àwọn tá a máa sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí òun náà ni ó tó jẹ́ mọ́ pé kéèyàn fẹ́ ìyàwó méjì àbí á ṣe méjì gan náà ni ká pè é èmi kàn máa ṣàlàyé ìyẹn dé a ti wá ní àlejò pàtàkì láì yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ láàárọ̀ yìí àwọn náà ni barrister abdullateef lanre abdullah tí wọ́n jẹ́ òǹkọ̀wé lal sex and intimacy gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n dẹ̀ ti kọ̀wé tó jẹ mọ́ ọ̀rọ̀ níní ju ìyàwó kan lọ bóyá kí n sọ bẹ́ẹ̀ yẹn níní ju ìyàwó kan lọ torí ẹlòmíì náà fẹ́ méjì ó fẹ́ mẹ́ta ó fẹ́ mẹ́rin àní pé ní nǹkan míì polygamy náà la máa pé so uh, good morning doc, uh, barrister. Mm. Thank you for joining us here, sir. Thank you for having me. Okay, uh, let's start with this. What is polygyny? Like some people believe that uh, even though even though bóyá kí ká ṣe ní Yorùbá tó bá níyàwó kan nínú ilé tó wá lẹ́lòmíì ta wọ́n á gbàgbé wọ́n á gbà wípé nǹkan tó o ṣe ń sọ òun náà ni wípé o uh, fẹ́ fẹ́ yàwó méjì ẹlòmíì wà tó ti yẹ pé wọn tiẹ̀ nífẹ̀ẹ́ délé o aṣàǹgbọ̀ òun ti níyàwó méjì ṣé bẹ́ẹ̀ náà lórí. adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ kẹ́ àtọ̀rọ̀ gẹ̀ fún òjíṣẹ́ ńlá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ní àárọ̀ yìí topic tí à ń gbéyẹ̀wò ọ̀nà ni polygyny polygyny ó jẹ́ ọ̀kan lára àwọn ìran polygamy. Mm -hmm Tí a bá ń sọ̀rọ̀ polygyny, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò ìyàtọ̀ tó wà láàárín àti polygamy. Polygamy is the general word for polygyny and polyandry. So polygyny ó mean pé ìgbàláyè fún ọkùnrin láti fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ, ó lè jẹ́ méjì ó lè jẹ́ mẹ́ta, ó lè jẹ́ mẹ́rin àmọ́ kò gbọdọ̀ kọjá mẹ́rin mm. gẹ́gẹ́ bí òfin Islam ṣe gbé kalẹ̀ fún wa. So polyandry òun lè tò mí táwọn ẹlòmíín gbé kalẹ̀ tí wọ́n sọ pé gẹ́gẹ́ bí ọkùnrin ṣe lè níyàwó ju méjì lọ. Hmm, lóbìnrin náà ṣe lè ní ọkọ ju méjì lọ. bọ̀ nínú Islam èyí tó lọ́n gbà láàyè òun náà ni èyí tó jẹ́ polygyny polyandry kò wà allowed under sharia but méjèèjì òun là ń pè ní polygamy okay. so ká kọ́kọ́ gbọ́ eléyìí yé máa so polygyny yìí ó ní àwọn òfin tó dè hmm. ká kọ́kọ́ mọ̀ ná pé ọlọ́run ọba ló gbé òfin yìí kalẹ̀ tí ọlọ́run ọba bá dẹ̀ gbé nǹkan kan kalẹ̀ ó ní reason tó lọ́n fi gbé kalẹ̀ so that kí society kò lè dá náà ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àwọn òfin Ọlọ́run tó bá gbé kalẹ̀, a máa ń wò pé eléyìí favour wa, eléyìí ò favour wa. Hmm, èyí tó wá favour wa bẹ́ẹ̀ náà la mú. Eh, èyí tó tá bá, èyí táwa bá rò pé ó favour wa òun, òun la fẹ́ máa ń tẹ̀lé. Èyí táa bá rò pé kò favour wa, àwa, ní tẹ̀lé. Ọlọ́run dẹ̀ sọ nínú Al-Qur'an pé "Afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd." Kí ló dé tí fi mú apá kan? nínú ọ̀rọ̀ ọlọ́run tẹ́ mọ tẹ́lẹ̀ mm. tẹ́ wàá mú apá mi tẹ́ ẹ̀ ní tẹ̀lé so nǹkan tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa nù ọlọ́run dẹ̀ sọ nínú Qur'an pé ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọlọ́run bá tó dá yín tó yẹ pé òun ló mọ̀ yín ju ara yín gan lọ ó mọ nǹkan tó dáa fún yín o. Mm so tábà ní ká mú example wa ní aspect a mọ̀ sọ̀rọ̀ àwọn obìnrin tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n kórìíra polygyny ó dẹ̀ ní reason tí wọ́n fi kórìíra rẹ̀ tó bá jẹ́ pé àwọn ọkùnrin náà ni ẹ rí i pé kì í ṣe nǹkan tó rọrùn hmm. àmẹ́yìn ò gbọ́dọ̀ kórìíra nǹkan tí ọlọ́run ọba tó bá gbé wá aspect tẹ́rì tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ń kórìíra polygyny òun ni pé nígbà tó bá di pé wọ́n fẹ́ fẹ́ yàwó lé wọn. Hmm, ẹni tí wọ́n fẹ́ fẹ́ léèyàn nísìnyí ṣé yóò kórìíra rẹ̀ polygyny. kò ní kórìíra rẹ̀. ẹni tí wọ́n fẹ́ fẹ́ a second wife ṣó hmm. máa ń kórìíra polygyny. kò ní tó bá kórìíra rẹ̀ kò ní gbà. kò tiẹ̀ ní rí bí wọlé. Hmm. so dẹ̀ nígbà míì náà wàá rí i pé obìnrin tó ti wo tó ti dàgbà tí ó ti lọ́kọ ti ń wọ́kọ at the end of day ẹ para rí i pé ó lè kórìíra polygyny tẹ́lẹ̀ o bóyá ńgbà tó wà lọ́mọge hmm. àwọn tó bá ti ń dàgbà òun náà mọ preach fáwọn ẹgbẹ́ ah, polygyny mọ̀ dà hmm. kóun náà lè rí ọkọ títí ẹ̀ náà abẹ́ni tó jẹ́ divorcee àbójẹ́ hmm. widow ohun tó súnmọ́ jù ni pé ẹni tó ti níyàwó ńlẹ̀ ni ó padà fẹ́ sòrú àwọn èèyàn báwọn náà ó lè jẹ́ pé ńgbà tí wọ́n wà lọ́dọ̀ ọkọ wọn tọkọ wọn wà láyé àwọn náà mọ̀ sọ pé láyé àwọn ò lè gbà kan fẹ́yàwó o lè fẹ́ lòmíì wọnú ilé. but ọlọ́run ló lẹ̀mí kò sẹ́ni tí ò lè kú kò sí time tí a lè kú hmm. so ti tọkọ wọn bá jáde láyé tán àwọn náà ṣe àgbégbá polygyny síta táwọn náà hmm. mọ̀ support rẹ̀ lẹ́ẹ̀padà wá rí ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ ń bẹ̀ yẹn pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó dáa jù ọlọ́run ni ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ọlọ́run bá tó ní intellectual property wa ó ti mọ nǹkan tó fit wa hmm. àwa ni ká try ká gba òfin ọlọ́run bá ọlọ́run bá sọnù àyà mi náà nínú alukur'an ìpè dhalika bi annahum karihu ma anzalallah fa ahbata a'malahum àwọn tó ń kórìíra polygyny àbí nǹkan míì náà nínú àwọn òfin tọ́lọ́run bá gbé kalẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ́ra o téèyàn bá ti kórìíra nǹkan kan nínú nǹkan tọ́lọ́wọ́n bá tó sọ kalẹ̀ iṣẹ́ ó bàjẹ́ ni hmm. iṣẹ́ bíbàjẹ́ gẹ́gẹ́ báwọn afa ṣe ṣàlàyé àyà yìí ó ní pé èèyàn ó jáde kó nu Islam so èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kọ́lọ́n kò ṣàánú. àmín àmín tábà wo àwùjọ wa lóòótọ́ a ti rí wípé kódà àwọn obìnrin mi ò tiẹ̀ sọ wípé mọ̀fẹ́ lèmi ṣùgbọ́n ṣe ojúṣe rẹ nínú ilé hmm. a ti rí àwọn ọkùnrin míì tó yẹ pé wọ́n á bóyá ká ní ah, ṣáwa lè sọ wípé agbára wọn ò gbé ṣá hmm. níwòye tèmi mi ì rò pé mo lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti rẹ́lòmíì tó yẹ pé àti jẹ gan nínú ilé àti tọ́jú àwọn ọmọ tó yẹ hmm. pé ìyàwó gan náà ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ọwọ́ hmm, bá ó wá sáfẹ́rẹ́ díẹ̀ sí ọwọ́ ẹ̀ àbí bóyá ó tiẹ̀ wá ọlọ́run kàn ní kí díẹ̀ náà wá sí lọ́wọ́ ṣáà lè sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà ti tó láti níyàwó méjì àbí ká tiẹ̀ wẹ́ lomi ìta tiẹ̀ afẹ́kìíní afẹ́kejì afẹ́kẹta obìnrin míì wà tó ẹ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé bóyá ọkọ ẹ̀ ṣe láìsí àbó divorce a ò pe tọ̀ kóun náà wà kóun ládé lórí bóyá bí wọ́n á ṣe sọ pé káwọn náà ṣáà lọ́kùnrin kan tá máa pè ní adé orí àwọn láǹfà tẹ́lómi àkàn ṣáà pé ṣáàjẹ́ ń fẹ́ ilé tẹ́ bá wẹ̀ ń tán fẹ́ òun náà kò ṣe wípé ojúṣe òun náà òun ṣe ilé náà láfi wá béèrè pé kí wa àwọn ẹyẹn wo lálẹ́ sọ pé ó tiẹ̀ ó fit àbó dáńtọ́ láti fẹ́yàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ kí Ọlọ́run kó ṣàánú wa mm. kó tó di pé èèyàn ó fẹ́yàwó méjì mẹ́ta àbí mẹ́rin torí pé nǹkan tí Quran sọ fún wa òun ni pé fankihu ma taba lakum minan nisa àyà tó gbé ọ̀rọ̀ ni wa nù mm, lọ́nà ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin ọlọ́run wa ọlọ́run ò kàn dákẹ́ bẹ́ẹ̀ ó ní fa'in khiftum alla ta'dilu fawahida tẹ́ bá ti mọ̀ pé ẹ lè ṣe déédéé hmm. láàrin àwọn ìyàwó yín o ẹ fẹ́ yọ kan ṣé wàá rí ọ̀rọ̀ déédéé tọ́lọ́run bá sọ nínú àyà yẹn á rí i pé condition yọ kan ló kàn jáde ń bẹ̀ wọ́n àmọ́ tí ń bẹ lábẹ́ déédéé yẹn ó pọ̀ hmm. nígbà táwọn ń ṣe research wa tí Ọlọ́run fi ní kí ìwé Polygyny with Mercy tí Ọlọ́run fi ní kó lè jáde tá a launch ní Abuja ní last year kọ́lọ́n jẹ́ kí ó máa ṣe àǹfààní fáwọn yẹn. àmín. àwa discover pé a ní láti fọ́ àwọn conditions yẹn sí wẹ́wẹ́ hmm. káwọn yẹn kan lè gbọ́ yé dáadáa so polygyny is, is not for everybody. Hmm. àwọn tó bá qualify ni wọ́n máa ń wọnú rẹ̀ gẹ́gẹ́ bí sísá wa kan ṣe sọ tó yẹ pé mo wo fídíò wọn ní ìjẹta àbí ni wọ́n sọ pé polygyny is big men's game big is, eh, men's uh, game it's not for hmm. small boys ọ̀nà òfà tó yẹ pé ọkùnrin tí ó bá ṣe ó gbọ́dọ̀ ronú dáadáa hmm. kó tó ṣe kó mọ̀ á fi ayé yìí kó mọ̀ fi balùkìyàmọ̀ rẹ̀ jẹ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n máa ń wò pé eh, polygyny eh, is. Uh, uh, favours men pé polygyny is for the benefit of men, of men. no it is not tẹ́ bá from the spiritual angle àti role to tọkùnrin tí ó play nínú polygyny àti wàhálà tí ń bẹ lọ́rùn rẹ̀ tí yóò gbé ẹ rí i pé kì í ṣe favour fún ọkùnrin ọkùnrin tó bá rí as favour ọkùnrin yẹn ò mọ nǹkan tí ń ṣe nìyẹn. Hmm. condition alákọ̀ọ́kọ́ tó wà lábẹ́ polygyny pé kéèyàn tó ṣe ó ní pé number one èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ nímọ̀ nípa nǹkan tó fẹ́ ṣe mm. náà ló fà tá a fi kọ̀wé yẹn gbogbo ẹni tó bá gbèrò pé òun fẹ́ wà nù polygyny tí ò bá wá ìmọ̀ nípa rẹ̀ yóò ṣera rẹ̀ because ìmọ̀ rẹ̀ ó scarce kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ nínú nǹkan tí kò sì jẹ́ kí eh, polygynous marriage kó succeed láwùjọ wa lónìí náà ni ignorance nípa rẹ̀ so èèyàn kọ́kọ́ wá ìmọ̀ náà kéèyàn súnmọ́ àwọn àfa kéèyàn ka àwọn tíra gidi láti gbọ́ nǹkan tí ń jẹ́ polygyny kéèyàn gbọ́ yé dáadáa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì in fact kó tiẹ̀ tó di ọ̀rọ̀ knowledge gan sincerity làkọ́kọ́ hmm. but téèyàn ò bá nímọ̀ bó lèèyàn sì mọ ti ń jẹ́ sincerity so tó mìín pé ìmọ̀ gangan làkọ́kọ́ then sincerity kéèyàn ṣe nítorí tọ́lọ́m ẹni tó fẹ́ fẹ́ yàwó lé ìyàwó rẹ̀ nísìn kó mọ̀ pé ìtorí Ọlọ́run ni kóun fi ṣe kó má ṣe nítorí láti punish ìyàwó yẹn mm. ẹlòmíì ò sọ pé àyìn sì ṣe kísà fún ọ kísà so at the end of the day mm. kísà tó fẹ́ ṣe òun náà ni pé kó fẹ́ yàwó lé tó bá jẹ́ pé a fẹ́ fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ̀kẹta abẹ́lẹ̀kẹrin láti fi dúnkokò mọ́ ìyàwó tó jálá kọ́kọ́ mm. àbí preceding wife. uh yóò jẹ́ pé èèyàn ò ṣe ń torí tọ́lọ́run bá kò sì ní níládà kankan bẹ́ẹ̀ hmm. téèyàn bá fẹ́ ṣe pòlíjìnì ó gbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run kó sì ṣe níbàámu báwọn sábẹ́ anábì ṣe ṣe bẹ́ẹ̀ ni kéèyàn ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n practice polygyny based on the cultural uh, belief or belief aspect, perspective of their, of, it. Uh, of their of their society náà ni wọ́n fi ń practice kó dẹ̀ mú bẹ́ẹ̀ so lẹ́yìn sincerity èèyàn tún gbọ́dọ̀ lọ fún counseling. Hmm. Eh, eh, hmm, láwùjọ wa ọmọ sọ ọkùnrin mélòó láàrin tí ó sọ pé òun fẹ́ẹ́ fẹ́yàwó méjì òun wá eh, fẹ́ lọ fún counseling. ṣé nígbà tó fẹ́ ṣe tó fẹ́ fẹ́yàwó àkọ́kọ́ gan ṣó lọ fún counseling hmm. ìyàwó àkọ́kọ́ tó fẹ́ kan ńlá làṣẹ rẹ̀ ká a sọ pé so náà la fi sọ pé polygyny is for big men tóbìnrin bá tí àwọn obìnrin tí wọ́n bá wo àwọn conditions tó wà ní polygyny àwọn gan mọ̀ pé kò rọrùn fọkùnrin Hmm. láti ṣe and that is why tó fi jẹ́ pé tọkùnrin bá capable tó sì níbẹ̀rù ọlọ́run tó bá lóun fẹ́ ṣe káwọn ẹ̀yà wa kán mọ́ tako hmm. kán fi àdúrà kán fi ràn án lọ́wọ́ ni so lẹ́yìn knowledge sincerity counseling èèyàn gbọ́dọ̀ ní financial capacity èyí tó já sí pé ó ní èyí tó já sí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ mọ́ ọ̀pá ṣọ́ṣà ti lówó lọ́wọ́ ó ti tó fẹ́yàwó méjì. tẹ́lẹ̀ hmm, ẹni tó bá lówó lọ́wọ́ ó ní gbogbo àwọn conditions tá a kà they are conjunctive not disjunctive hmm. ó sọ pé wàá nìkan ò nìkan o gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ni hmm. nísìn ẹni tí ó ní financial capacity tí ò lánìyàn dáadáa kó má débi polygyny o hmm, kó tún wá mọ́ gbẹ̀ṣẹ̀ iná ọlọ́run ọba ni ó mọ̀ fi ṣeré báwọn torí pé tí ò bá ṣe dáadáa pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ o lè lead ẹ sí ìyá ọlọ́run ọba so financial capacity ẹ̀sọ́ lẹ́ẹ̀kan àwọn ọkùnrin míì wà tó yẹ pé wọn kápá àti bọ́yàwó kan ìyàwó inú ilé wọn òun ní ń gbé gbogbo nǹkan nínú ilé yóò tún wá wá pé òun fẹ́ áàdì òun fẹ́ fẹ́ yàwó kejì eh, ó fẹ́ kó bá family nìyẹn hmm. òun ló fà tó yẹ pé tẹ bá wo history gan nínú àwọn tó ti kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rì tó ṣe polygyny àwọn tọ́lọ̀ ń fún ní dúkìá mm. ẹ ti understand so mm. polygyny is not uh, uh, is not really for those who do not have money however pé èèyàn lówó lọ́wọ́ yẹn èèyàn gbọ́dọ̀ mọ béèyàn ó ṣe ṣàlàyé rẹ̀ because ó wà relative okay. iye tó fi maintain ọmọ tó lọ fẹ́ lóko kọ́ ló fi maintain èèyàn obìnrin téèyàn fẹ́ ní city bẹ́ẹ̀ni then, so ẹ ti ẹ ti rí i definition financial capacity under polygyny ó wà relative i understand mm. so ẹni tó bá mọ̀ pé òun lè maintain téèyàn bá mọ̀ pé yẹn lè maintain ní kéèyàn lọ fún hmm. ọmọ hmm. obìnrin mi tẹ fẹ́ fẹ́ léyàwó yín nìsín ó lè jẹ́ pé ó lè accept kéèyàn fi òun sí. Si, a eh, room self contained. ẹ ti understand. kó ṣàjẹ́ bóyá room and parlour yóò fara dà. kóun náà ṣàbẹ̀rẹ̀ ìgbésí ayé mm, òun níbì mm. ẹni tó gbé room and parlour lónìí ó lè di oní three bedroom flat lọ́la. so ara nǹkan tá a tún sọ fáwọn obìnrin wa ni obìnrin tó wọ́n fẹ́ fẹ́ lé obìnrin mi yóò mọ̀ á wo first wife pé ah òun ti ń jẹ gbádùn mm. òun náà wá fẹ́ jẹrú gbádùn tí ń jẹ nísinsìnyí tó bá ti lọ́kọ hmm. kò ní farabalẹ̀ pé bóyá obìnrin tí ó wà nílé nìsín bóyá ó ti lò bóyá bí fifteen years pẹ̀lú ọkọ o. Hmm, tó ti jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tó ti jọ mú gàrí. Hmm. ìwọ náà tí wọn náà fẹ́ fi ọkọ nísìn mọ́kànjú ìwọ náà ní láti build títì ẹ̀ náà ni mo sọ pé the same thing. tí ìyáálé ń lò lèmi náà fẹ́ lò. gbogbo ẹ̀ o fẹ́ lò nísìn n kò rọrùn bẹ́ẹ̀ ọ̀nà tá a lè gbà mú polygyny rọrùn fún àwọn èèyàn ẹ jẹ́ kí n sáré sọ condition méjì tó kù sexual capacity ó wà very important nínú polygyny ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nìsín wọ́n kàn kó obìnrin jọ sínú ilé hmm. wọn ò fún wọn ní sexual service dáadáa n tá n padà ń sá fún tá a fi ń sọ pé polygyny wà allowed under the sharia zina ó padà wá ń ṣẹlẹ̀. Hmm ẹni tó kóyàwó mẹ́rin sílé nìsín tí ò dúró sílé tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń travel káàkiri ìgbà owó ni wọn ní padà máa báyàwó rẹ̀ sùn hmm. kọlọ̀n kò sọ wà ń so ìyẹn gbọ́dọ̀ ní sexual capacity gbogbo àwọn capacities ìyẹn gbọ́dọ̀ ní papọ̀ ní then justice ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti ṣe déédéé láàrin àwọn obìnrin àwọn ẹlòmíín rò pé justice tá à ń sọ nísìnyí pé ìyẹn gbọ́dọ̀ ṣe déédéé perfectly no nobody can be perfect, perfect except Allah. <laughs> but mm èèyàn gbọ́dọ̀ ṣe justice débi pé àwọn ìyàwó yẹn gan àwọn gan ó testify pé ah ọkọ wa ń try ẹ ti understand kì í ṣe pé àwọn nǹkan tí èèyàn mọ̀ sí tí ó wà obvious pé ah ọkùnrin yìí wà bias ẹ ti hmm. get me. tó a ti wá rí níbi tó já sí wípé ọkùnrin mi ò sọ wípé ó lè má lówó hmm. ṣùgbọ́n lára àwọn capacity tẹ́ ẹ ti mention yìí hmm. sexual satisfaction a máa rẹ́lòmíì tá a sọ wípé ìyàwó òun ò lè ṣe tó torí ẹ̀ òun ò fẹ́ ìyàwó mi. Mm tó sì já sí wípé kò í ṣe pé ó ti ní o i mm. mean the financial aspect of it is still not that balance mm. kí ni kí lójú tẹ̀yìn fi wò yẹn. ó ti clear ẹ̀yin náà ti answer rẹ̀ ẹ wò ní ìsìn téèyàn bá fẹ́ fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ gan téèyàn bá ní sexual capacity tí ò ní financial capacity kó má débi marriage rárá hmm. wọn ti pè é wọn ti pè é wọláì. Hmm kó máa ṣàdúrà pé kọ́lọ́hún kó jogún ní tóun ó fi bọ́yàwó bọ́mọ fóun kó tó di pé wọnú marriage òun ni mò ń sọ níjó ní níbi program tá a máa ń ṣe lórí Twitter pé the fact pé ọkùnrin ní erection kò tí ì sọ fún pé kó lọ erection nìkan kò gbé hmm. marriage hmm. ìyẹn gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ hmm. kódà bó ṣe pé iṣẹ́ tó yẹ pé twenty thousand lèyàn mọ̀ gbà lóṣù tó ti ṣúọ̀ pé twenty thousand wọlé lóṣù ìwọ ló mọ̀ bó ṣe program ara hmm, rẹ̀ ìwọ ló sì mọrú ìyàwó tó lè fẹ́ tí twenty thousand manage nírú economy tá a wà yìí kọ́nà kó sànù wa òun ló fà tó hmm. yẹ pé nísìn a wà ní school kò stop wa pé ká mọ̀ ní skills hmm. àwọn vocational studies tá a ṣe tí ó fún wa ní expertise ní different areas tí ó máa mú owó wọlé fún wa so that Eh, student tó bá lóun fẹ́ marry ó gbọ́dọ̀ ti ní nǹkan tí òun gan ní nǹkan tí ó fi bọ́yàwó tí ó fi bọ́ ọmọ. àwọn student míì wà ní ìsìtò ẹ pé owó ti ń bẹ ní ọwọ́ wọn hmm. nípa pé àwọn míì wà tó pé tech experts ni wọ́n owó ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n lè fi bọ́ obìnrin kìí so kìí ṣe financial kìí ṣe sexual capacity nìkan lèyẹn gbọ́dọ̀ fi fẹ́yàwó ẹni tí ò bá sì tí ì lówó tí ó fi fẹ́yàwó mi kó make sure pé. Uh, yóò ní sùúrù pẹ̀lú ìyàwó kan tó ní òun títí di ìgbà tí ó fi ní financial capacity. ajẹ́kásá ẹ̀dẹ́ ẹ̀ka polówó ọjà wà á ń bọ̀ wá tìdí yìí ọ̀tọ̀ kò ló tẹ̀ mọ yáàyè quality ohun èlò tó jiná débẹ̀ torí tuntun tó jẹ́ ẹgbẹ́ wa wọ̀ ẹ̀yẹ̀ wá wò kẹ́ bá wa dọ̀wọ̀ pọ̀ ìrọ̀rùn yìí ni mẹ́jọ kọ̀ǹsán ti ohun èlò inú ilé tó mú ní gbáyé ìrọ̀rùn la gbé tọ́lódìndín ní fọ́ọ̀mà electronics phone kọ̀ǹpútà àtàwọn accessories ló ní ìrànràn báwo lẹ ṣe blender microwave tv generator fan free ac home theatre android phone java phone àti iphones lóríṣiríṣi tó fi computers irúfẹ́ laptop tẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ béèrè fún ẹ̀dínwó oníbàárà wa lórí gbogbo ọjà wa at accessories special offer wà lórí irú èyíkéyìí iphone tẹ́ fẹ́ ra àǹfààní rà kó sanwó díẹ̀díẹ̀ wà lórí gbogbo ọjà wa fọ́ọ̀màtì fìyín lọ́kàn balẹ̀ ní gbogbo ìgbà fọ́ọ̀màtì wà nílé gíga tòkè tilẹ̀ tá a ṣe lọ́ṣọ̀ pupa àti dúdú nọ́mbà seventy one ibrahim taiwo road ìlọrin nípínlẹ̀ kwara láti rà yékéyìí ẹ máa rọ tap tàbí kẹ̀pẹ́ zero eight zero nine four five eight three three three three fọ́ọ̀mà lónìí ẹ̀jẹ̀ gbádùn ayé ìrọ̀rùn. the smiles on your faces. Who's gonna make us laugh? ẹ bá ń gbọ́n dòyí gbẹ. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. wà á bá ń gbọ́n dòyí gbẹ o. jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa àwùjọ wa náà ní ètò ten thirty sí láti ìkànnì tó kọjá àríwọ̀ fm ninety dot five tá a kalẹ̀ sí Gai Imamu nílùú bí pẹ̀lú ọmọ yìí àbúrò yìí Baraka Adéjùmọ̀ Ohun tá ń gbéyẹ̀wò láàárọ̀ yìí, òun náà ni ohun tí a ń pè ní polygyny tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí pé bóyá ká ní ìyàwó ju ẹyọ kan lọ àbí méjì. Àwọn tó dẹ̀ tí ń bá wa yànnàná ẹ̀ láti ìgbà yìí, àwọn náà ni barrister Abdullah Abdullateef Lánre Abdullah tí a mọ̀ sí Al-Sudaisi kí Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. Jazakumullahu khairan. Thank you very much sir. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ, tá bá wo àwùjọ wa lóòótọ́, à, gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé, ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ni ò tí è ní nǹkan tí ó tó láti bọ́ ìyàwó ẹyọ kan gan. Tá kàn torí sexual capacity òun kò ń fẹ́ ìyàwó mi àti rí àwọn bẹ́ẹ̀. Ẹ̀, emotional stability ẹlòmíì náà ò gbe àbí ká sọ pé knowledge ẹlòmíì àbí ignorance tí ẹlòmíì ní, ẹ rí tí ó mọ̀, tí ó mọ̀ ba ìyàwó kan jẹ́ lọ́dọ̀ ìyàwó kan. À, a ti rí àwọn tó jẹ́ pé bóyá torí pé wọ́n ìyàwó kejì, àwọn nǹkan bóyá tó jẹ́ ká ní, ṣé a pè ní challenges àbí àbúrú tí ìyàwó ti lè ń ṣe. Gbogbo ẹ̀ láwá máa rò fún ìyàwó tí, tí ó ń bọ̀ lọ́nà tí á wá dé inú ilé tá wá small god lọ́dọ̀ ìyálé pe a. Ṣèbí ọkọ wa ti rojú ẹ̀ fún mi, ó ti ṣe gbogbo nǹkan báyìí. Àwọn kìnì náà a rí pe ọ́dọ̀ àwọn ọkùnrin náà ló ti ń wá. Gẹ́gẹ́ bí dẹ̀ ṣe mention wípé sincerity. Ẹlòmíì náà a wò wípé ah, tí wọ́n ní sincerity wà lára nǹkan tọkùnrin gbọdọ̀ ní. Ṣé ìwọ wà sincere pẹ̀lú mi ló lọ fẹ́ ìyàwó mi? Ṣé ẹ mọ̀ obìnrin mìí náà a tún sọ, though a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ ṣe sọ nísìnyí lọ́dọ̀ tiwa àwa ò rí wípé ọkùnrin ní polygyny ló ṣàǹfààní fún tó bá ti níyàwó méjì ibi tó bá wù ló lè lọ ibi tó bá wù ló lè nà sí bí àwọn opportunities àbí bí àwọn advantages ẹ̀ yìí tán ṣe pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn aburú tó rọ̀ mọ́ àbí ká ní disadvantages ẹ̀ lọ́dọ̀ tí bẹ́ẹ̀ náà ló ṣe pọ̀ ẹ jẹ́ ká sáré yànnà ní láàrin ìṣẹ́jú díẹ̀. kọ́lọ́n kò ṣàánú um nǹkan tá a fẹ́ ká kọ́ mọ̀ ni pé gbogbo òfin tọ́lọ́run tó bá approve tó yẹ pé nǹkan tọ́lọ́run bá sọ pé ó wà halal kò ní sí ààyè kankan bẹ̀ kò sáàyè nínú àwọn òfin tọ́lọ́run bá ṣe torí pé ọlọ́run ọba ọba tó perfect ni ó sì ṣe gbogbo nǹkan bó ti tọ́ àti bó ṣe yẹ kí Ọlọ́run bá kó ṣàánú wa ibi tí wàhálà ti máa ń wá òun ni ibi application káwọn èèyàn kan máa apply rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ibi tí wàhálà wà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nù polygyny lónìí látòrí ọkùnrin tó fi dé orí àwọn obìnrin tó wà ń bẹ̀ eh, ibi application rẹ̀ ibẹ̀ ni problem ti ń jáde kì í ṣe ibi. Uh, òfin tọ́lọ́wọ́n bá ṣe torí kò sáàyè níbi àwọn òfin ọlọ́wọ́n bá nínú àwọn àǹfààní tó wà níbi polygyny tí gbogbo wa náà sì rí dáadáa òun ni pé ó fi opportunity kalẹ̀ fún àwọn obìnrin láti lọ́kọ hmm. ẹ understand gbogbo ala mọ̀ pé disadvantage ó wà lára obìnrin tó bá ti dàgbà tóbìnrin bá ti kọjá thirty tí ò bá ti lọ́kọ kò sí kò rọrùn ní tó kù ni pé kó máa reconsider choice eh, ẹni tó ti níyàwó lé then àwọn widows divorces, mm. àwọn náà pọ̀ kárin lẹ́yìn wọn a tún ní àwọn kan tó ń pè ní single mothers hmm. àwọn náà deserve láti lọ́kọ tó ti yé báyìí so tí àwọn obìnrin tó wà láyé nísìnyí kálukú wa wawọ́ mọ́ ọkọ títí ẹ̀ tó ní eh, òun ò ní ṣe ọkọ òun pẹ̀lú obìnrin míì ẹ rí i pé wàhálà dé nìyẹn o. Ọlọ́run kò ṣàánú because bọ́lọ́run ṣe dá yìí òun ni pé ọkùnrin ni ó mọ̀ sọ́fà jù gbogbo ah. wàhálà tọkùnrin ń ṣe lọ tí ń ṣe bọ̀ náà ló fà tó yẹ pé ọkùnrin ní sábà ń tètè máa kú ẹ lọ hmm. wádìí dáadáa ọkùnrin ó ti kú tán àwọn ìyàwó rẹ̀ wọ́n kàn wà nílé pẹ̀lú àwọn ọmọ wọ́n mọ̀ gbádùn kọ́ hmm. tọkùnrin bá kú ẹni tó jẹ́ breadwinner family wàhálà ni hmm. gbogbo àwọn ọmọ tó fi kalẹ̀ ta ni ò òun ló fà tó pé àwọn ìyàwó tànàbì fẹ́ jù the only person tó jẹ́ virgin nínú wọn ò ní Aisha radiyallahu anha gbogbo àwọn yòókù wọn ti divorce rí ẹnitọ́kọ rẹ̀ kú ànábì fi wọn sábẹ́ kan jẹ́ ìyàwó fún ànábì Muhammad sallallahu Alaihi wa sallam ká ànábì lè máa mójútó wọn yóò mójútó emotional uh, needs wọn yóò sì mójútó sexual needs wọn yóò sì tún mójútó àwọn ọmọ tí wọ́n kó wá hmm. lára sẹ́yìn pé iṣẹ́ ń bẹ́ ń bi pòlíjìnì ẹni tó bá sọ̀rọ̀ pé ọmọ nìkan lòun ò mọ̀ tọ́ níbi pòlíjìnì kò lọ bẹ́ẹ̀ nínú nǹkan tí wọ́n fi gbé pòlíjìnì kalẹ̀ ní pé kẹrin ẹ̀yìn tọmọ ọlọ́mọ torí society káwùjọ mọ̀ bàbá jẹ́ ẹ bá wo nísìnyí ọkùnrin ni máa ń lọ sójú ogun jù ok tẹ́ bá lọ wo percentage iye àwọn tí wọ́n ti kú sójú ogun hmm. even ní nàìjíríà yìí <laughs> lẹ́nu ìgbà tí wàhálà boko haram hmm. bẹ̀rẹ̀ yìí obìnrin mélòó ló lọ lọ lọ ló lọ ah. fèsì boko haram hmm. gbogbo àwọn tó kú yẹn ta ni ó fẹ́ àwọn ìyàwó wọn so ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká gba òfin ọlọ́run ọba ọlọ́run ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ láyé ànábì náà àwọn tó lọ sójú ogun obìnrin mélòó ló wà ń bẹ̀ àwọn èèyàn ti kú lọ wọ́n fi wọ́n fi ìyàwó kalẹ̀ wọ́n fọ ọmọ kalẹ̀ kódà in the western world àwọn tó ń lọ sójú ogun gbogbo àwọn American soldiers tí wọ́n kó jáde àwọn yẹn ti kú lọ wọ́n fi àwọn ìyàwó kalẹ̀ sílé but àwọn society yẹn àwọn sọ pé based on the principle of feminism and secularism àwọn ò gbà kí polygyny kó wọ àwùjọ wọn àwọn wọn ń sọ́fà kí náà ń sọ́fà nǹkan tí wọ́n mọ̀ sọ́fà ni pé kò sẹ́sìn lọ́dọ̀ títí wọn zina wà prevalent wọ́n wá jẹ́ kí in fact lára reason tí wọ́n fi jẹ́ kí sexual freedom kó wà ní west ò ní torí kíní yẹn hmm. population àwọn obìnrin ó ti pọ̀ ju tọkùnrin lọ tẹ́ ẹ bá sì tún lọ wo iye ọmọ tí wọ́n ń bí lọ́sípítù lónìí ẹ lọ find out even lágbolé tí yín náà ìwọ náà ka iye ọmọ tí wọ́n bá bí hmm. láàrin oṣù kan ọkùnrin mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ obìnrin mélòó ọmọkùnrin níṣòro rí so ọlọ́run bá ti mọ bó ti gbétò rẹ̀ kalẹ̀ ló fi sọ pé ẹ̀yin obìnrin o ẹ fún àwọn obìnrin míì láyè láti share ọkọ pẹ̀lú yín so polygyny ara advantage tó wà ń nù nínú advantage tó wà ń ni pé yóò reduce ìzìnà láwùjọ wa ọkùnrin míì tó ní capacity láti fẹ́ yàwó míì tí ò bá fẹ́ ṣe ìzìnà tó sì jẹ́ pé sexual capacity rẹ̀ ó ju ti ìyàwó rẹ̀ lọ kó lọ fẹ́ ìyàwó mi àmọ́ ó mm. báyẹn nu jẹ́ lónìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń fún lówó wọn rẹ́dì láti ṣe kò lè jẹ́ ni mm. nítorí pé wọ́n ti gbé power fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn ìyàwó ẹlòmíì báyìí ń sì ń kú tán báyìí ìyàwó ẹlòmíì òun náà yóò lọ fọkọ ẹlòmíì torí pé kò lè dúró lásán hmm. torí pé sexual uh, eh, need kálukú ó yàtọ̀ mo wà lórí program kan lórí rédíò lánàá ni wọ́n ní ẹnìkan sọ fún wa pé obìnrin kan wà ó bímọ méje. méje. ee and she's forty years of age. ọmọ méje. ee hmm. ọkọ sì ti kú. wow. ó wá need sexual uh, satisfaction nísìnyí hmm. báyìí kò wá rí. ọmọ méje. àwọn èèyàn mọ̀ á parọ́ fúnra wọn mọ̀ parọ́ fúnra wọn gan kàn mọ̀ lọ masturbate. Hmm. that is not the solution masturbation cannot cure uh, sexual urge bẹ́ẹ̀ sì ni àwọn tẹ́ ń sọ fún pé kán máa lọ lo dildo kò lè cure sexual urge wọn kán lọ lọ́kọ ni ọlọ́run kú bá a ṣe dáadáa fún ọ̀kan náà bàbá wa mo wo fídíò wọn jò ní wọ́n lọ kí ìyàwó ẹni tí ọkọ rẹ̀ kú wọ́n wá ń sọ fáwọn obìnrin bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ lùsì ọkọ yín ẹ má sọ pé ẹ̀ ní lọ́kọ mi o. Hmm. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí náà tó yẹ kán fẹ́ lòmí wọ́n máa ń rira. Ẹlòmí ò rà àgbàlagbà yóò sọ pé àwọn ò lè fẹ́ hmm, àgbàlagbà ń tọ́. So young boy lọ́wọ́ àlọ́fẹ́ hmm. ó lójú young boy ní ìsìn bóyá from the age of twenty to twenty-five tí wàá sọ pé obìnrin forty years of age ni ah, wọ́n lọ fẹ́. Ọ̀dọ́ kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ hmm. understand but ó rí à family irú ọkùnrin bẹ́ẹ̀ wọn ò ní gbà bẹ́ẹ̀ni. nǹkan tí ọkùnrin yẹn ṣe kò tako súnà o but n tó súnmọ́ jù ni pé wọ́n nígbà kó ṣe bẹ́ẹ̀ ẹ ti understand mm. so láti gbọ́dọ̀ farabalẹ̀ fúnra wa nínú àwọn àǹfààní tó wà níbi polygyny nìyẹn then ọlọ́run fi polygyny ó fi easy àfíàsí wa nínú ayé mi. Taba a bá wo àwọn dangers tá à ń rí ń jáde polygyny lónìí tá ní ká wò á rí i pé ọwọ́ ara wa la fi ń fà hmm. ẹni tí ò nímọ̀ nípa polygyny tó lọ kó sínú rẹ̀ nísìn yóò kàn da àwùjọ rú ni yóò wà insensitive to the plight of uh, his wives so ẹni tí ò ní sincerity tí èèyàn bá ń ṣe nǹkan pẹ̀lú sincerity ọlọ́run okùn ẹni tó bá ṣe nǹkan tí yẹ pé desire rẹ̀ nìkan ló kàn fi ṣe wípé àwọn ọ̀rẹ́ mi náà ti níyàwó méjì àwọn ti níyàwó mẹ́ta èmi náà gbọ́dọ̀ níyàwó méjì mo gbọ́dọ̀ níyàwó mẹ́ta tó wáyé pé yẹn lèyàn fi ń wọnú polygyny kò lè work. Hmm. then nínú àwọn aburú tí ń jáde látara báwọn yẹn ṣe ń practice polygyny wrongly láwùjọ wa òun ni pé ká máa lo eh, tradition of their locality for instance nísìnyí ọlọ́run ò ṣe ìyàtọ̀ láàrin ìyàwó téèyàn kọ́kọ́ fẹ́ àti ìyàwó téèyàn ṣe fẹ́ sí kejì àbí sí hmm. kẹta àbí sí kẹrin so ká wá sọ pé ẹnìkan ìyálé hmm. so ìyálé wa máa enslave àwọn ìyàwó tí wọ́n bá fẹ́ lé débi pé ìyálé mi ò sọ fún àwọn ìyàwó tí wọ́n bá fẹ́ lé pé kán máa lọ fọbọ́ hmm. wọn sì bí wọn dá òun ni senior. ee eh, so kódà ọkọ mi ò tún wá máa bá subsequent wife yóò máa bá a jà pé ò ṣe nǹkan tí ọ̀gbọ́rọ̀ <laughs> sí síyálé rẹ lẹ́nu. tó o bá sì ti tó o bá sì ti gbọ́rọ̀ ya síyálé lẹ́nu ìní ṣe tí ó dùn mọ́ hmm. ẹ wo ignorance in the first place ìwé èèyàn bá ń gan ó yẹ kán disqualify rẹ kò yẹ kó kó fẹ́yàwó méjì n tí wọ́n ń báyọ̀ nu jẹ́ ni pé àwọn tẹ́ rò pé wọ́n gbẹ́sìn yé hmm. ni wọ́n ń ṣe o hmm. ẹ ti wá rí i pé ignorance yẹn is <laughs> is at the peak so àwọn ẹlòmíì náà wọ́n practice polygyny without financial capacity kò sí hmm. nǹkan tí èèyàn ó dálẹ̀ ju pé èèyàn ó da poverty kalẹ̀ hmm, ẹ rí i pé former wọ́n ní ká má pè àwọn ní former hmm. okay the, uh, the past emir of Kano okay wọ́n sọ̀rọ̀ kan nígbà kan pé àwọn tó bá ní capacity nìkan mọ̀ sí polygyny polygyny. Poly, wọ́n àtáàkì wọn gan ní northern Nigeria nígbà yẹn but òdodo ni wọ́n sọ so ó ti di pé a gbọ́dọ̀ ní ọ́fíìsì tí ó mú mójútó àwọn kinní yìí torí tí ń kó bá àwùjọ hmm. àwọn ọmọ tí ó bá jáde nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn polygamous marriage tí ò tí ò sámójútó ń bẹ̀ tí wọ́n ṣe ní lànà títẹ̀sìn àwọn náà padà ń di bandit o hmm. àwọn náà ń di Boko Haram because wọn ò ní life ẹlòmíì gan wà ní ìsìtọ́ ẹ pé ó ti kú lábẹ́ òbí rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó ti sọ lẹ́nu. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ rí àwọn ọmọ mi gan nínú Ìlọrin báyìí àwọn ẹni tó bí gan ẹ̀ lè mọ̀ hmm. so ọ̀pọ̀lọpọ̀ kínní ló fa wàhálà àlùmọ́jìrì wàhálà àlùmọ́jìrì tó fẹ́ yàwó méjì. ẹ ò ní sìn ẹni tó jẹ́ mọ́là tí ń tọrọ bárà tó wá wá níyàwó méjì ẹ dákun bóòlù <laughs> so ibi tí problem wà so i need the office gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn nínú ìlú wa àti bòmíì náà tí wọ́n bá ń gbọ́ wa ẹ a ní the office fún àwọn tó jẹ́ aṣíwájú ẹ̀sìn Sharia court of appeal nínú àwọn kan tó yẹ kí wọ́n gbé dání ni hmm. inú mi dùn pé bàbá wa grand cadi honourable justice abdulateef kamaldeen wọ́n sọ̀rọ̀ tó jọ báyìí nípa pé bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe ń lọ nínú ìlú a gbọ́dọ̀ tètè tèmù ẹ̀ hmm. so lára nǹkan tí ẹ kàn máa ṣe ni pé ìwọ tó bá lọ fẹ́ fẹ́yàwó méjì o ẹ jẹ́ kọ́kọ́ wá fún screening hmm. even o ti débi pé téèyàn bá fẹ́ fẹ́yàwó alákọ̀ọ́kọ́ gan nísìn èèyàn need certificate a hmm. gbọ́dọ̀ rí i pé wọ́n ti train eléyìí because àwọn èèyàn ń lọ fẹ́ ọmọ fún amúgbó tí wọ́n sì mọ̀ àwọn NDLEA àwọn gan ti ń sọ nísìn pé kó tó di pé ọkọ àtìyàwó wọ́n fẹ́ra wọn ẹ mọ̀ kó wọn wá fún tẹ́sítì náà. Hmm, bóyá mo gbọ́ ni àbó ní mi obìnrin míì wà under the influence of alcohol àbí nǹkan míì tó yẹ pé tó bá kó èrè kalẹ̀ àṣà àti rí ìyàwó tó tó gún ọkọ rẹ̀ lọ́bẹ nàìjíríà náà ló ti ṣẹlẹ̀ so these are the problems tí ń jáde látara then nínú àwọn problem yẹn náà ni pé káwọn obìnrin kan dúró pé àwọn ò ní accept polygyny. Poly so èèyàn máa ń gbà fún àṣẹ ọlọ́run ọba ni tẹ́yìn bá ti gbà fún àṣẹ ọlọ́run ọba ọlọ́run ó ṣe nírọ̀rùn fún yẹn. tó ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká fi àyè lẹ̀ fáwọn aráalé láti bá a dá sí ìtànà sóde náà zero eight zero three two one seven zero four four zero zero eight zero three two one seven zero four four zero tàbí zero nine zero seven eight three zero seven eight seven eight zero nine zero seven eight three zero seven eight seven eight. Ó nọ́mbà tí ẹ láǹfààní láti pè wá sí. Hello. Hello. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ẹ kú ètò. Ẹ ṣeun gan. Mo fẹ́ béèrè question ní ọwọ́ àfáwọn. Hello. Ok, ẹ béèrè question yẹn lọ́n jẹ́ kán mọ̀ ọ́ ọ̀rẹ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ẹni tó bá ti fọ́ sí situation yìí kí ni solution. Hmm. ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ kí tó bá fọ́ sí solution ignorance ni hmm. bóyá lọ́dọ̀ láti ọ̀dọ̀ obìnrin hmm. kí ni solution rẹ̀. ẹlẹ́ẹ̀kejì tí mo tọ́ bá fẹ́ sọ ni pé ẹ dákun àwọn òyìnbó tí wọ́n sọ yìí fẹ́ mọ̀ pé most àwọn ìwà yóò lọ sí ká máa bá wa break ẹ̀ ní ìwé tí yóò fi máa wà ká fi máa wà dá sáǹdì. orúkọ tèmi ni sọlá ọmọfẹsẹ. ẹ ṣeun tó ìbéèrè àkọ́kọ́ ó ló dà pé o jẹ́sí wa àjẹká pé pé ẹ lọ́wọ́ ẹ káàárọ̀ o. ẹ ọgbà béèrè pé kí àwọn àlejò tẹ gbé wá mi. ọ̀dà kí ni ìbéèrè yín. ẹ̀yin ìbéèrè mi ti pé ẹni tí ọkọ rẹ̀ kú ṣùgbọ́n ó ti dúró márùn-ún ní olùdíṣẹ́ láti mari ṣé kò sí ẹsẹ̀ náà. ok tán ẹ jẹ́ ká dáhùn ìbéèrè méjì yìí. kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ náà. Ah, ignorance pé ọkùnrin tó ti jìn sí rọ́ọ̀fin ignorance kí ni kò ṣe. ọkùnrin tó ti jìn sínú ignorance eh, ètò tá à ń ṣe nísìnyí ni pé ká mọ educate àwọn èèyàn. bẹ́ẹ̀ni even this program is for that purpose. gbogbo ẹni tí ń gbọ́ wa náà nísìnyí tó yẹ pé inú àwọn ọ̀rọ̀ tá a sọ. So, òun gan náà ti rí pé kíní yìí òun wí hmm. the only way ta a lè fi solve problem yìí òun náà ni pé let us become readers people are not reading. Hmm, bẹ́ẹ̀ni. ẹ mú pé àwọn ìwé tá a kọ yìí náà àwa náà kàn kọ ká dọkumẹ́ǹtì àwọn kíní ìkàlẹ̀ kan jẹ́ legacy bẹ́ẹ̀ lómi ò bá ka àrẹ̀ tí ó kà so ọ̀nà tá a fi lè equip ara wa dáadáa ó ní ká lọ ka we were polygyny with mercy. So, then apart from like that, okay. symposiums, I'm organizing programs, even Lenny a program kan tá a fẹ́ ṣe tó pa kan fẹ́ fi educate àwọn tó bá wọnú àwọn tó fẹ́ wọnú polygyny ni kọ́lọ́n kò ṣàánú. Ẹ̀mí very like it. ni wọ́n sọ náà? Wọ́n ní obìnrin tó ti bímọ márùn-ún hmm. tọkọ ẹ̀ wá kú. Hmm. Kò sí nǹkan tó burú mbẹ̀. In fact, nǹkan tó dáa ni pé kó rì má rì. láyé ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin tọkọ wọn kú in fact kéèsì eh, sọ̀hábíyà kan wà eh, obìnrin nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam eh, Subay'atul Aslama so kéèsì wọn yẹn wọn ni ànábì sallallahu alaihi wasallam nígbà yìí wọn ni kéèsì ìṣẹ̀lẹ̀ ọkọ sọ̀hábíyà yìí ó kú so òun sì lóyún hmm. ó wá bímọ bóyá bí some days after ìgbà tọkọ kú tọkọ kú ṣẹ́ẹ̀sì mọ̀ pé under sẹ̀ríà nígbà tó ti bímọ yẹn àìdá rẹ̀ ti parí náà nù hmm. so obìnrin wọn á ní ó múra ó tún ara rẹ̀ ṣe láti pé ọkùnrin míì tí ó bá fẹ́ ẹ wo láwùjọ wa nísìn àwọn ń sọ fún àwọn obìnrin tọkọ wọn kú àwọn èèyàn àwọn fámìlì Hmm. ọkọ wọn àjókòó ti pé kò gbọ́dọ̀ lọ́kọ mi hmm. àbáwọn fámìlì títí ẹ̀ gangan wọ́n sọ fún kókò gbọ́dọ̀ lọ́kọ mi òun ló sì mọ ti ń ṣe òun sẹ́ẹ̀sì hmm. rí sexual uh, need yìí téèyàn ò bá bí abùkátà yẹn ó lè kó bára o tẹ́ pé yóò dààmú mental uh, state obìnrin tí ò bá tí ò bá lọ́kọ so ó dáa káwọn obìnrin kan lọ. ẹ o. aleykum salaam orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. ẹ jẹ́ bá a gbóhùn sókè àgbọ̀ yín. aláàbò ló sọ̀rọ̀ láti kí n ọ̀dà kí lẹ ní fún wa. ẹ kú ètò. ẹ ṣeun. ìdí ìdí ìdí. tọ́ àlọ́. A gbọ́ yín o, ẹ má bínú tí ẹ bá láǹfààní láti pè wá padà, ẹ bá wa gbóhùn sókè dáadáa zero eight zero three two one seven zero four four zero zero eight zero three two one seven zero four four zero zero nine zero seven eight three zero seven eight seven eight. Hello. Aleykum Asile. Aleykum Salam, orúkọ yín o. Orúkọ mi ni Àtàndá láti Ìpínlẹ̀. Ẹ ṣeun. Àdúpẹ́ fún àwọn àfa o. Ẹni ìbéèrè tí mo ní fún ọ ni pé ǹjẹ́ sílé kò lè yẹ àwọn mari wọ́n ní ìyàwó mari obìnrin ti bẹ́ẹ̀ àti nǹkan ìyẹn náà ti bímọ síbi kan ìyẹn náà ti níyàwó ló ti bímọ kó tó fẹ́ so tóbìnrin wọn kọ láti fún ẹrí àwọn ọmọ tí yàn á bí bí àlejò fún yàn àfọnìkan bàtí àti bá wà lọ́dọ̀ rẹ̀ sọ fún òun pẹ̀ rí àwọn ọmọ àbí òun ọgbọ́dọ̀ kọ̀lẹ̀ ìdí ọ̀nà wo nìyẹn fi lè rìn lérí ẹ̀ ẹ ṣeun bó tẹ̀ jẹ́ pé mi ò gbọ́ wọn dáadáa. sẹ́rí ibi tí problem wà ò ní pé kéèyàn má máa ru choice obìnrin téèyàn fẹ́ fẹ́ léyàwó yẹn hmm. ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó léyàwó rẹ̀ ó gbọ́dọ̀ study ìyàwó rẹ̀ ná. bẹ́ẹ̀ni. ni ó fi máa ru obìnrin tí ó fẹ́ lé ìyàwó rẹ̀ torí pé àwọn ẹlòmíín ní nígbà èèyàn jẹ́jẹ́ níyàwó rẹ̀ ó <laughs> oníwàhálà hmm. Mm. tí wọn náà rí i pé ẹni ara rẹ̀ ò balẹ̀ ó mm. lọ fẹ́ so ìyẹn bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ ṣe investigation dáadáa nípa tí yẹn bá fẹ́ fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà lèyẹn sì gbọ́dọ̀ ṣe investigation dáadáa nípa ìyàwó ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ó sì pàtàkì gan so ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣe investigation bó ni ìyàwó ẹlẹ́kejì yóò sọ pé òun ò fẹ́ rí ìyàwó òun ò fẹ́ rá àwọn ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ ara ignorance lọ́dọ̀ ọkùnrin náà ni so ẹ wàá rí i pé ọ̀rọ̀ jẹ́lọ́sì ló hmm. fẹ́ máa jáde níbẹ̀ ìyún tún jọ̀rọ̀ ọjọ́ mi so, ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé yóò mọ bí ó sì manage irú situation bá hmm. obìnrin tó bá tó yẹ pé kò ní fẹ́ rí àwọn ọmọ tó ti bí sójú má fẹ́ wọn because then obìnrin mi wà yóò pretend bígbà tó ń láìkì àwọn ọmọ hmm. first wife ni yóò sì máa hàmù wọn díẹ̀díẹ̀ ìwọ́n ti ẹ̀ sọ pé báyà ẹ̀ kó lọ jẹun lọ́dọ̀ ẹni yóò sì máa amọ̀ hmm. díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin àkọ́kọ́ mi náà òun náà ó pretend gbà tóun náà láìkì ọmọ ìyàwó ẹlẹ́kejì yóò mọ̀ wá fún wọn ní ìwọ jẹ kọ́lọ́n kó sànù wa. àmì hello tọ́ ó rẹpẹtẹ zero zero three two one seven zero four four zero. so ìgbà táwọn grow up I, I am from a polygamous home and I am happy that uh, our polygam um, our polygynous home was a successful one. Mm. so àwọn eh, tó bí àwa nísìnyí ìyàwó mẹ́ta ni wọ́n fẹ́ mọ́mì wa àti second uh, wife wa alájí wa àwọn ni wọ́n bring wa ọ̀pọ̀ àwọn méjèèjì hmm. ẹ ẹ tiẹ̀ nígbà mi ẹ ní mọ ẹni tó bí ta ni pé irú àwa nísìnyí à lọ jẹ ibi tó bá ti wù wá láti jẹun hmm. àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ second wife náà àwọn náà lọ jẹun lọ́dọ̀ mọ́mí títí wa so later later lẹ́lòmíì gan ó tó mọ̀ mọ̀ pé ẹni bá ẹni tó bí òun so bó ṣe yẹ kéèyàn practice polygyny nìyẹn. hello hello. hello. Okay. Naam. Hello. Ẹ káàárọ̀. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Orúkọ mi náà Kẹ́mi, mò ń ṣe láti alágbẹ̀dẹ àti àwọn aláǹtẹ̀gbẹ́ wa ṣeré tó lọ́wọ́ sálẹ́kùn mọ́ wọn. ẹ̀ẹ́dẹ́rẹ́ tèmi ni ni pé ọkùnrin tó níyàwó tó sì bímọ bọ̀ ìyàwó rẹ̀ kú ó wá rí ó wá fẹ́ rì má rí ẹni tó wá fẹ́ má rí ẹ náà ó jẹ́ ẹni tó ti lọ́kọ rí lọ́kọ tẹ̀ náà ti kú tó náà ti lọ́ọ́ ma tí ọmọ ọkọ tí wọ́n fẹ́ fẹ́ yẹn àti títí ẹ̀ tí wọ́n lè fẹ́ra wọn. ṣé wọ́n lè fẹ́ra ìbéèrè yẹn ò clear kò clear bóyá tẹ bá láǹfààní àti kòkòrò. ntí mo fẹ́ find out ni pé ṣé ọmọ ó dà pọ́n ní ọkọ wídòwà ah, ah. ni ìyàwó wídò lòun náà ah. so wọ́n wá fẹ́ra wọn bóyá béèrè wọn wá ni wípé ṣé ọmọ wọn méjèèjì ṣá lè fẹ́ra wọn. wọn lè fẹ́ra wọn ẹ̀jẹ̀ ti papọ̀ hmm, so ti yé báyìí nísìnyí tó bá jẹ́ pé béèrè yín nìyẹn o ẹ̀jẹ̀ ti papọ̀ wọn lè fẹ́ra wọn but ọkùnrin àti obìnrin yẹn tó ti bímọ síbòmíì rí àwọn lè fẹ́ra wọn but àwọn ọmọ wọn ò lè fẹ́ra wọn. hello. aleykum salaam. ẹ jẹ́ bá a sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín àbí kẹ́ ẹ pa. Eh, abdulrahman lẹni tó ń sọ̀rọ̀ lọ́kùnrin kìkìkì wọn. a gbọ́ yín o. ẹ̀rọ kan tẹ́mi fẹ́ sọ ni pé prógráàmù yìí ṣé yóò ṣì máa lọ ìrìn sísẹ́yìn torí ìmọ̀ tó pọ̀ ń bẹ̀ la lè benefit torí bẹ́ẹ̀ mm. very very knowledgeable very well educated. ẹ ṣeun tọ́lá yìí táwọn ostars wa bá gbà wá láàyè tán bá gbà wá ní àlejò àbí tán bá gbà wá láǹfààní tó bá di oṣù tó ń bọ̀ february àtún láǹfààní láti gbọ́n wákàtí ẹ̀ sọ̀rọ̀ nípa tó ń jẹ́ jẹ́lọ́sì owú mm, ká wo bó ṣe ń kó bá àwùjọ wa gbogbo ti ń jẹ́ tọ́lọ́hún tó bá jẹ́ pé béèrè yín nìyẹn torí àkókò wa tó ti lọ àní láǹfààní láti gbé ìpè kankan mọ́ ah, ṣùgbọ́n ní ṣókí ẹ bá wa fún àwọn ara lé láǹfààní pàápàá jùlọ àwọn tí wọ́n ti wà nínú ẹ̀ ká mọ̀ sí sọ àwọn tó fẹ́ bọ́ sínú. ìmọ̀ràn tí màá fún gbogbo ẹni tó wà ní polygyny òun ni pé ẹlòmíì ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ mistake sẹ́yìn hmm, tó yẹ hmm. pé mistake tí ẹlòmíì ti ṣe gan kò rí correct mọ́ hmm. because ẹlòmíì ti hurt ọkọ rẹ̀ ignorantly ẹlòmíì ti hurt àwọn ìyàwó rẹ̀ ignorantly so kán lọ wá ìmọ̀ nípa polygyny kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wọn. Àmí ẹ ṣeun gan ni barrister, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ah, barrister Lanre Abdullah tí a mọ̀ sí Al-Sudaisi, àwọn náà ni àlejò wa ní orí ètò lónìí. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kọ́ lọ́n bá aṣàlékún mímọ́ fún wọn. A ní rí ju báyìí lọ lórí ètò lónìí títí di ọjọ́ mẹ́jọ tá a láǹfààní láti pàdé. Àwọn ah, bóyá wọ́n tiẹ̀ tún ń gbìyànjú láti wọ inú polygyny ni àbí wọ́n tiẹ̀ ti wà ń bẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ustaz wa ṣe sọ, kò sí ní tó burú nínú káfẹ́yàwó méjì ṣùgbọ́n ká wá ìmọ̀ ká sì jẹ́ ẹni tí ó ní ìkápá gbogbo nǹkan tó ti kà kalẹ̀ justice ni sincerity ni financial capacity ni èyí tó ti ẹ̀jẹ̀ pé ó tún ká bá àwùjọ jù òun náà ni sexual satisfaction tó ẹ pẹ́ lómi gan kò tiẹ̀ tó fún ìyàwó kan tó wà nù rẹ̀ tó tún wá ń gbìmọ̀ láti fẹ́ kejì ọlọ́run tún wá ṣe káwa náà gbìyànjú ká tún ra wá ṣe títí di ọjọ́ mẹ́jọ tá láǹfààní láti pàdé lẹ́ẹ̀kan sórúkọ mi òyìnpadà Bárakàtà Adéjọmọ́ ah God bless you God bless Nigeria stay safe lélomi rọ sí óyá o óyá o ra gbogbo aṣọ lótútù óyá o.